ọmọkùnrin yìí mà níkà o ó ju ọ̀rẹ́bìnrin ẹ̀ pẹ̀lú ọmọ tó bí fún un mọ́lé lógún iléeṣẹ́ ọlọ́pàá gbègbè okùn ọwá níjọba ìbílẹ̀ odò ògbólú nípínlẹ̀ Ògùn ti kéde pé àwọn wá ọmọkùnrin kan arínṣe ìgbónakù ẹni ọdún mẹ́rìnlélógún tó dáná sun ìyàwó rẹ̀ pẹ̀lú ọmọ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí àtàwọn aráalé wọn mẹ́ta mìíràn tí wọ́n jọ wà nínú ilé lọ́jọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ọdún 2023 yìí aláròye gbọ́ pé olólùfẹ́ ni àrínsè táwọn ọlọ́pàá ń wá yìí àti olóògbé Esther ẹni ọdún méjìdínlógún ní gbogbo àkókò tí Esther ti ṣe àfẹ́sọ́nà àrínsè fi wà nípò ìlóyún ni àrínsè fi ń ṣètọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti wí wọ́n ní ọmọkùnrin náà sọ pé òun lòún gbé Esther lọ sí ọsibítù tóun sì náwó ìtọ́jú títí tó fi bímọ inú rẹ̀ láyọ̀ àti àlàáfíà ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún òun pé lẹ́yìn tó bímọ tán ni ọmọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ ṣẹ́gun yọjú tó sì sọ pé òun gan ni bàbá ọmọ tuntun ọ̀hún ọ̀rọ̀ náà bí àrínsè nínú gidi tí wọ́n sì gbé ẹjọ́ náà lọ sí tẹ̀sán ọlọ́pàá kan tó wà lágbègbè ọ̀hún lọ́dọ̀ àwọn ọlọ́pàá ọ̀hún ni Esther pàápàá ti jẹ́wọ́ pé ṣẹ́gun ló lọ́mọ ọwọ́ òun èyí ló mú kí àwọn ọlọ́pàá bá wọn pẹ̀tù sí ọ̀rọ̀ náà tí wọ́n sì ní kí ṣẹ́gun dá owó tí àrínsè ná padà fún un àpapọ̀ owó tí àrínsè lóun máa gbà lórí ìgbìyànjú òun àti owó tóun ti ná lórí oyún ọ̀hún jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà three hundred thousand naira ṣùgbọ́n tí ṣẹ́gun lóun kò lágbára ju ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ náírà one fifty thousand naira lọ bẹ́ẹ̀ ló ní òun kò lè san owó náà lẹ́ẹ̀kan o ó ní ẹgbẹ̀rún lọ́nà ogún náírà lóṣooṣù ló máa máa san lóòótọ́ wọ́n fẹnu ọ̀rọ̀ ọ̀hún tì síbì kan ní tẹ̀sán ọlọ́pàá lọ́jọ́ náà ṣùgbọ́n kò tẹ́ àrínsì lọ́rùn rárá tó sì ń fìgbà gbogbo halẹ̀ mọ́ Esther pé á rí ọwọ́ òun láìpẹ́ lọ́jọ́ ajé Monday ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ọdún 2023 yìí tí Ṣẹ́gun tó jẹ́ ọkọ Esther kò sí nílé ni Esther bá gba ọ̀dọ̀ àwọn aráalé wọn kan lọ láti sùn síbẹ̀ nítorí ìbẹ̀rù kí Àrínsè má wàá kógun jà á mọ́lé ṣùgbọ́n láàrin òru ni Àrínsè gbé epo bẹntiróòlù kẹ́ẹ̀gì kan lọ sílé tí Esther ń gbé tó sì jó mọ́nú ilé àtàwọn ọ̀rẹ́ ẹ̀ tó gbà á sílé àwọn ará àdúgbò kan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn ni wọ́n sáré gbé Esther ọmọ ìkókó àtàwọn mẹ́ta mìíràn tí wọ́n ṣàgbákò ìjàmbá iná ọ̀hún lọ sí ọsibítù ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn Babcock University Hospital tó wà nílùú Ìlíṣàn nípínlẹ̀ Ògùn nígbà tápá àwọn dókítà tó wà níbẹ̀ kò ká mọ́ ni wọ́n tún taari wọn lọ sí ọsibítù ìjọba Èkó tó wà lágbègbè Gbóbì nídìí Àràbà nílùú Èkó fún ìtọ́jú tó péye ó ṣeni láàánú pé kò pẹ́ rárá tí wọ́n gbé gbogbo àwọn tí wọ́n farapa níbi ìṣẹ̀lẹ̀ náà débẹ̀ tí ọmọ ìkókó ọ̀hún fi kú nígbà tí Esther pàápàá jáde láyé lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún yìí bákan náà ni àwọn aráalé tí Esther lọ kó bá wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.